الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبته أجمعين إخوة المؤمنين إخوة المستمعين السلام عليكم ورحمة الله وبركاته لين باتي أتي دوبه فون بالله أن يرون أتي يوبه أتي تي يوب الله ننشي. أترى عليكم إكيجي فون جشن محمد عليه الصلاة والسلام akéèyàn ọmọ ẹ̀yà wa jákèjádò òbí tẹ́ ti ń gbọ́ wa pẹ̀lú kíkí islam ọlọ́run mọ́sá kí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá ṣe àlékún àánú àlékún alekun àlékún ìkẹ́ àlékún àlùbáríkà ọlọ́run mọ́sá ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa èyí tó wà nínú kíkí rẹ ni nínú islam akí ẹrú ọlọ́run tí wọ́n ṣe sábàbí ìgbé ọ̀rọ̀ yìí sórí afẹ́fẹ́ tí fi ń dé tí ìgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá mẹ́rú ẹ̀ ó sì máa ń tẹ́rù òun fẹ́ àlékún àánú rẹ̀ àlékún dáadáa ìṣọ́ ààbò àti àṣepẹ́ lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́mọsábà wa ṣe fún ẹrú rẹ̀ yìí o gbogbo àwa náà tá à ń ṣàǹfààní tá à ń gbọ́ ọ̀rọ̀ kan sí kejì tá à ń lékún ní mánì tá à ń lékún lágbọ́yé ẹ̀sìn èyí tó jẹ́ pé òun náà ni ìpìlẹ̀ tí àkòrí yìí tí fídésẹ́ ti gbọ́ wa òun náà ni fíkíwù alìsílám àgbọ́yé ẹ̀sìn gbogbo àwa náà tá a wá lékún ní gbogbo ìgbà ní gbogbo àsìkò táwọn olùmọ̀ tí wọ́n rán wa létí ọlọ́run wọn jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa wọn jẹ́ ìbálẹ́jọ́ aburú lé wa lórí jò jẹ́ ìbálẹ́jọ́ dáadáa ni kó kà wá kẹ́ni tí ó jèrè gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń ṣe náà kọ́lọ́n kó ṣe wọ́n lẹ́ni àkọ́kọ́ tí ó ṣàǹfààní pẹ̀lú àwọn ìbánisọ̀rọ̀ wọ̀nyí àtàwọn àtàwọn àwọn tá à ń gbọ́ lápapọ̀ ọlọ́mọṣàjá jèrè rẹ̀ láyé àti lọ́kìyàmà akíráwa ní kíkí ọ̀tún ọlọ́mọṣàkí ẹnì kọ̀ọ̀kan wájú báyìí lọ alùbáríkà ọlọ́run ọlà ọlọ́run ìkẹ́ ọlọ́run tó wà nínú gbólóhùn asalaamu aleykum ọlọ́mọṣà fi bá ẹnì kọ̀ọ̀kan wa gbé ẹ̀yin olùtẹ́tí sí wa níbi tí à ń yàn nàná òun náà ni ọ̀rọ̀ nípa ìrántí ọlọ́run bó ló ṣe pàtàkì nígbèsè ayé mùsùlùmí bó ló ṣe tó bó ló ṣe bàbàrà àti bó ṣe jẹ́ àpẹẹrẹ sàádátà àdàrẹ́yìn oore ayé àti oore alkiyama òun náà ni kéèyàn kẹrù ọjẹ ẹrú tí rántí Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àti ní gbogbo ìṣesí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésí ayé wa ló bá ìrántí Ọlọ́run ọba dé gbogbo àwọn ìṣesí wa ló bá ìrántí Ọlọ́run ọba dé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò fura mọ́ ọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò lágbọ́yé ẹ̀ ìtọ́jọmọ́ ti ìyálẹ̀ta sàárọ̀ ìtọ́jọmọ́ tìrọ̀lẹ́ ìtọ́jọmọ́ bẹ́rù bá bani lójú oorun ìtọ́jọmọ́ bá a bá fẹ́ jẹun ìtọ́jọmọ́ tá a bá jẹun tán ìtọ́jọmọ́ tá a bá fẹ́ wọṣọ ìtọ́jọmọ́ bá a bá bọ́ṣọ ọ́lẹ̀ èyí tó jọ mọ́ bá a bá wọṣọ tuntun èyí tá a bá bọ́ṣọ ọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi ìrántí ọlọ́run èyí tí ẹrú máa ń ṣe nígbà tí ó bá wà nínú ìṣesí náà ẹ̀yin ọmọ ìyá wa níbi tá a wá dé òun náà ni ọlá tí ń bẹ fún ayatul kursi a sọ pé a fẹ́ dára dó ń bẹ̀ e-, eléyìí ni ìbánisọ̀rọ̀ wa tí a dára dó kẹ́yìn nípa ayatul kursi àṣàlàyé fúnra wa wípé aya yìí òun náà ni aya tó tóbi jù nínú gbogbo àwọn aya al-Qur'an nínú gbogbo àwọn aya al-Qur'an a sì fi ẹ̀rí dè torí wípé ó ṣeéṣe kẹlòmí ọgbọ́n nǹkan mi yìí wípé bó la ṣe lè sọ pé aya kan lọ́lá ju aya kan lọ. ṣe bọ́ba Allah náà ló sọ̀kalẹ̀ ṣe bí jìbìrìrù náà ni ọba Allah fi rán gbogbo ẹ̀ ibi kan náà ló ti wá ṣe bó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam náà sì ni jìbìrìrù kà á fún ìyá lè wá sọ pé àyà kan lọ́lá ju àyà kan lọ àbí súrà kan ó lọ́lá ju súrà kan lọ bẹ́ẹ̀ ni eléyìí ọba ẹ̀rí dé ọba ìpìlẹ̀ dé torí pé ó ń rinlẹ̀ ipò òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ó láwọn àyà yìí ọlọ́lá ìgbà míì a ní súra yìí ọlọ́lá gẹ́gẹ́ bó ṣe sọ súratu al-ikhlas ọlá tí ń bẹ fún un gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ nípa súratu al-fatiha ọlá tí ń bẹ fún súra súra àwọn súra kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí súratu al-baqara gẹ́gẹ́ bí súratu al-imran gẹ́gẹ́ bí sóràtù al-ikhlas gẹ́gẹ́ bí sóràtù al-falaq gẹ́gẹ́ bí sóràtù an-nas àtàwọn ẹ̀rí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan míì tó wá fáwọn sóra míì ṣùgbọ́n ọlá tí ń bẹ fún ayatul kursi aya lòun ó ti tún yàtọ̀ sí sóra sóra ni àkójọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ aya àbáwọn apá kan àwọn àwọn aya ṣùgbọ́n aya òun ni ègégé ọ̀rọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní di sóra nínú gbogbo alukurani pátápátá aya yìí nìkan ni ó ṣẹlá Muhammad aleyhi salatu wa salam ló wá ní òun ló tóbi jù ibi tá a ti rí rèé o gẹ́gẹ́ bí àkíyèsí tá a pè lóòótọ́ ni a rí àwọn olùmọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ní à tá a bá ti sọ pé aya kan àbí sóra kan àbí orúkọ ọlọ́wọ́n ọba kan ó lọ́lá. gẹ́gẹ́ bí ká pe orúkọ kan ní ismullahi al-azam orúkọ ọlọ́run ọba tó tóbi àbí ká ní ayatun azima aw azam fi kitabillah ká tọ́ka wípé aya kan tóbi nínú alukur'an wọn ló ṣe é ṣe kẹlòmí rò pé kó máa fojú kéré àwọn orúkọ ọlọ́run ọba yòókù àbí kó máa fojú kéré àwọn aya yòókù. àbí àwọn súrà yòókù tó bá rí bẹ́ẹ̀ àwọn wá ní èyí tó súnmọ́ nínú túmọ̀ òun ni ká sọ wípé ìtumọ̀ aya tó tóbi àbí súrà tó tóbi òun ni wípé n tó kó sínú òun ló jẹ́ ó tóbi kìí ṣe pé bóyá ara yẹn gangan tóbi fúnra rẹ̀ ẹlòmínà wí nǹkan míì Jaafar àtọ́bárí gẹ́gẹ́ bí abubakari albaqilani gẹ́gẹ́ bí abi abulhassan al-ashari àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú olùmọ̀ ìmáàmù máìlìkì àwọn náà wọ́n ní ìmọ̀ wíbẹ̀ ṣé kò ní bí nǹkan mi ṣùgbọ́n bí ta fẹ́ lò ẹ̀yìn mọ̀yà wa òun ni pé rárá kò rí bẹ́ẹ̀ tá bá ní àyà ó lọ́lá nínú alukur'an àbí súra ó lọ́lá nínú alukur'an tó fa ọlá yẹn òun náà ni mọ̀dìlúlà rẹ̀ wà mọ̀tà alákò rẹ̀ ntí àyà yẹn kó sínú àti ntọ́tọ́ka sí òun ló jẹ́ pé gbogbo ìgbà tí àyà kan àbí sóra kan nínú alukur'an tí n bá ti ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run ìjọkan ọlọ́run ìgbé ìfi ìjọsìn ọ̀kan ṣoṣo fọlọ́run àbí tó wá ń yin ọba Allah gbogbo ìgbà yẹn ni ó máa lọ́lá ju àwọn àyà tó bá jẹ́ tọ̀làbíyà lọ ìṣà ìyà lọ àwọn àyà àbí sọ́wọ́rò ìṣà ìyà àbí àyà ìṣà ìyà ìpè ẹ ṣe léyìí ẹ má ṣe léyìí tó bá ti jẹ́ kàbàríyà tó ń fún wa ní o tó wá jẹ́ pé ìró tí súra yẹn àbí tí àyà yẹn fún wa ń ṣàlàyé títóbi ọlọ́run gbígbọ̀ngbọ́n ọlọ́run ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run ìjọkan ṣoṣo ọlọ́run ìfi ẹ̀sìn ìgbé ẹ̀sìn fọ́ba Allah àwọn ẹ̀yẹn yóò máa lọ́lá nítorí tó kó sínú àpẹẹrẹ ẹrú ẹ̀ òun ni suratul Ikhlas oṣẹ́lá Muhammad ojú oyè wa wípé òun ni sura tó ṣe pé ìdá kan nínú ìdá mẹ́ta Al-Qur'an òun ni kúlúwàláwò ahad bó ṣe máa yẹn bẹ́ẹ̀ ló ṣe tó a sì rí àyà míì nínú alukur'an òun yóò gún gẹ́gẹ́ bí atúwálù ààyè alukur'an àyà tí ń ṣàlàyé bóun ni a ṣe tàkàrà ó sọ̀rọ̀ nípa títàkàrà àyàwó lọ́wọ́ ara ẹni àwọn transaction àyà tó wà nínú suratul baqara lọ́wọ́ gbẹ̀yìn báyà yìí ṣe gùn wọ́n á yọ suratul ikhlas tí ò kéré sí mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ gúngùn kọ́ ọ ṣùgbọ́n táyà bá dálé lórí òun ní yí ó lọ́lá gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí jẹ́yìn ẹ̀ṣọ́ èyí tí a ti pe àkíyèsí sí bẹ́ẹ̀ la wá fẹ́ ṣàlàyé nípa ayatul kursi èyí tí a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀ wípé ìtọ́jú ó tóbi nínú gbogbo àyà al-Qur'an ìtọ́jú ó bàbàrà òun náà ni ntí àyà yìí kó sínú ẹ̀já bẹ̀rẹ̀ ká ṣàlàyé níwọ̀nba lórí tó kó sínú. àkọ́kọ́ náà fatihatu adihil àyà ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ àyà yìí pẹ̀lú gbólóhùn allahu la ilaha illa huwa alhayyul qayyum allah orúkọ ọlọ́run ọba tó tóbi jùlọ òun náà ni gbólóhùn allah. اسم الله الأعظم اسم الله الأحسن orúkọ ọba tó tóbi jù òun náà ni allah gbogbo mùsùlùmí kọ́dà ní kìí ṣe ọba allah òun ní ń allah allahu akbar ọlọ́run wá bẹ̀rẹ̀ nínú ẹ̀dá ẹ̀ tafarada bihazal ism dhul uluhiyya òun nìkan ló ní ìjọba ìjẹ́ ìfi ẹ̀sìn ìjọsìn fún lóòótọ́ àti lódodo òun náà ń pè ní Allah ọlọ́wọ́ bá wà ní la ilaha illahu kò sí ẹnì kankan tó tó lọ́ba kò sí ẹnì kankan tó tó lólùjọsìn fún kò sí ẹnì kankan tó yẹ láti máa ṣèjọsìn fún lódodo ìlàhù àyàfò wọn ọba Allah náà gbólóhùn yìí òun là ń pè ní kẹlmọ́tù àtàwọ̀hìd fún ọlọ́run ọba lọ́kan ṣoṣo òun náà ní ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ní ìpìlẹ̀ ayé òun náà ní tó tóbi jù nínú ìjọsìn òun náà ní ìpìlẹ̀ orí òun náà ní tó báyìí wà nínú ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀dá ti soríire ayé ó ti ṣe kàlkìyàmà tó bá fi kúrò nínú ọ̀rọ̀ ẹ̀dá ẹja kàmùnà tó bá fi bá bẹ́ẹ̀ kú ẹja kàmùnà kò lè rí kẹ́ ọlọ́run láyé kò lè rí lálkìyàmà allahu la ilaha illahu gbólóhùn la ilaha illallah kẹlímà àtàwíìd kẹlímà al-ikhlas kẹlímà al-islam tó al-iman la òun ló wá fi bẹ̀rẹ̀ ọlọ́run ní ọba Allah la ilaha illa hu kò sí ẹnì kankan tó tó tó yẹ tó tó tó tó gba yìí tó yẹ kí ẹrú ṣèjọsìn fún illa hu àyàfọwọ́n Allah nìkan náà ni Allahu akbar ilé ní ọba Allah fi bẹ̀rẹ̀ áyà yìí ọwọ́ ni al-hayyul qayyum ọba àlàyé ni ọba tó sì dá dúró fúnra ara rẹ̀ ni tó tún wá mú àwọn nǹkan dúró ẹ rí i pé lẹ́nu wẹ́rẹ́ yìí orúkọ ọlọ́run ọba mẹ́ta òun la ti kà allah ismullahi al-ahsan ismullahi al-azam al ọba àlàyé al ọba tó dá fúnra ara rẹ̀ ọba tó ṣe wípé òun ló tún wá mú àwọn oríṣiríṣi nǹkan dúró allahu akbar ṣe rí àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tún kó orúkọ méjì kan tó kó tí àyà yìí kó sínú orúkọ márùn nínú àwọn orúkọ ọlọ́run tó dáa jù nínú àwọn orúkọ ọlọ́run tó tóbi òun náà ni àyà yìí nìkan kó sínú eléyìí òun ni ìdí tí àwọn olùmọ̀ fi ní abájọ tó fi jẹ́ pé àyà yìí òun ló tóbi jù nínú Al-Qur'an eléyìí ni ìdí abájọ pẹ̀lú àwọn orúkọ ọlọ́run ọba tó kó sínú odidi orúkọ márùn-ún nínú àyà kan èyí ń wá ó wá ó wá ó wá ó wá lẹ́gbẹ̀ẹ́ kan nìyí ń ó tún wá kó àwọn àròyìn ọlọ́run tó lé ní ogún ìròyìn ọlọ́run ọba tó lé ní ogún tó kójọ sínú àyà yìí nìkan ọ̀kan nínú àwọn olùmọ̀ sheikhul islam ibn taymiyata aleyhi rahmatullah bàbá wa onímọ̀ àgbà tó sẹ̀mí láwọn àsìkò kan bíi seven eight century sẹ́yìn wọ́n ṣàlàyé wípé ntọ́fà tí àyà yìí fi jẹ́ àyà tó tóbi òun ni wípé kọfẹ́ sí àyà kan nínú alukur'an tó kó ń tó kó sínú sínú níbi ìròyìn ọlọ́run níbi orúkọ ọlọ́run àtàwọn nǹkan míì nínú àwọn àwọn ẹ̀dá ọlọ́run tó tóbi alukurusi ẹ̀dá ọlọ́run tó tóbi ni al-arsh ẹ̀dá ọlọ́run ọba tó tóbi ní ẹ̀rí ó wá kó àwọn oríṣiríṣi kọ́dà àwọn ibi mọ́ńdálẹ̀ bí ẹ̀ṣọ́rọ̀ ń dáhùn ilé àbí ilé mi ó tún jẹ́ àmọ̀ wípé ìṣìpẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti láyà láyà fún mo ṣìpẹ̀ dá àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ níbi tá a ti lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló jẹ́ kí àyà yóò di ìdí abájọ tó fi jẹ́ àyà tó tóbi jù nínú alukur'an olùmọ̀ yìí wá ní torí pé tẹ́ ẹ bá wo gbogbo àyà míì ẹ bá wo gbẹ̀yìn suratu alḥashr bí tọ́lọ́wọ́n bá ti ní wallahu alladhi la ilaha illa huwa al-malikul quddus tó yẹ pé orúkọ ọlọ́run ọba kó jọ sínú ìgbẹ̀yìn sóra yìí kì í sáyà kan fa ọwọ́ gbẹ̀yìn sóra yìí bẹ́ẹ̀ náà ni tẹ́ bá wo sóràtù alhadid lọ́wọ́ bẹ̀rẹ̀ òun náà wàl awalu wàl áhìrù wàl zọ́hìrù wàl bátínù òun náà kìí ṣe áyà kan òun náà ọ̀pọ̀lọpọ̀ áyà ni tó kó àwọn orúkọ ọlọ́run ọba sínú ṣùgbọ́n áyà ẹ̀yọ̀ kan ṣoṣo tó kó orúkọ ọlọ́run ọba márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ sínú òun náà ni áyà yìí olùmọ̀ yìí ní ìdí ẹ̀ ló fà á tó fi jẹ́ wípé áyà yìí òun náà ni ó tóbi jù nínú alukur'an ibi tá a dé òun náà ni alhayu alqayyum orúkọ méjèèjì ẹ rí i pé ẹ̀mẹ́ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọlọ́run ọba dárúkọ rẹ̀ nínú alukur'an ó wà nínú suratul baqara èyí tá à ń ka yìí áyà sárkùrùsì yìí ọlọ́run bá ní allahu la ilaha illa huwa alhayu alqayyum alhayu alqayyum. فهذان الاسمان مقرونان في هذه آه، في في هذا الموضع وفي موضعين الآخرين بوسي ما صدقوا آية يمبي باي وتنوى منه هاي ميجي nínú القرآن oruko ميجي ọlọ́run méjèèjì gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ sóràtù Al-Imran ọlọ́run ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم أي ونطوع الحي القيوم ثبتوا أوضعين إن سورة طه وعنت الوجوه للحي القيوم الحي القيوم àwọn orúkọ méjèèjì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó ti wà papọ̀ rí nínú alukur'an òun ló fà tí àwọn ọ̀gọ̀rọ̀ onímọ̀ wọ́n ní àwọn orúkọ méjèèjì òun náà ni anabi rí fáàsì òun anabi tọ́ka sí wípé téèyàn báyìí fi àwọn orúkọ méjèèjì yìí bẹ ọlọ́run òun ọba ó gbàdúrà rẹ̀ bó báyìí ọlọ́run ó sì ṣe nǹkan náà fún un torí pé ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ó ní inna lillahi ahom ọlọ́run ọba lórúkọ tó tóbi o ó ní àwọn orúkọ kan tó tóbi orúkọ kan bẹ tó jẹ́ pé orúkọ tó tóbi ni fún ọba Allah ìdàdún ìyàbí ajá bí yẹn ọlọ́wọ́n gbàdúrà ń wà ìlà su ìlà bí yí wọ́ọ̀tọ̀ ẹ̀yìn àbíkan wọ́ọ̀tì bí yẹn báyìí tó fi tájẹ́jì nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó ṣe kínní ọlọ́run bó ṣe fún ṣùgbọ́n kí wa sallam kò ṣàlàyé pé orúkọ yẹn ni yẹ ká nígbà míì tí sẹ̀ríà tí ò bá sọ tó bá ní ẹ máa wá nǹkan báyìí lásìkò báyìí àbí ẹ wá orúkọ báyìí àbí ẹ wá àwọn nǹkan báyìí ó ní ìdí ẹ ó ní dì í gẹ́gẹ́ bí òru Laylatul Qadri ànábì ní ẹ wá sí mẹ́wàá gbẹ̀yìn gẹ́gẹ́ bí àsìkò tí àdúrà gbà lọ́jọ́ Jímọ̀ ànábì ní lọ́jọ́ Jímọ̀ ìwọ́sà wá so that mùsùlùmí ó fi fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹ̀ lóòjọ́ náà kó fi ṣèjọsìn nínú Ramadan náà mùsùlùmí ó fi fi ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹ̀ ní mẹ́wàá gbẹ̀yìn láti fi wá orí ọlọ́run àánú ọlọ́run àwọn kọ̀ọ̀kan báyẹn ó ní ìdí tí sẹ̀rí òfin ní láàrin báyìí báyìí èèyàn sá wà nígbà tá a ti mọ̀ pé orúkọ ọlọ́run ọba òun ni àwọn tíyẹn fi bẹ ọlọ́run ọlọ́run bá ní walillahil asmaul husna fad'uhu biha àwọn orúkọ tó dáa tó dáa lórúkọ ọlọ́run òun ni ẹ máa fi bẹ̀ẹ́ àti pàkíyèsí pé èèyàn gbọ́dọ̀ pé ọlọ́run àyàfi orúkọ tó pé rẹ̀ àbí orúkọ tànàbì ní orúkọ tọ́lọ́run ọba ń jẹ́ nì ọlọ́run wá ní òun lòun làwọn orúkọ tó dáa jù orúkọ tó pera rẹ̀ yẹn ni kẹ́ fi bẹ̀ mí. òun ni kẹ́ máa fi pè mí ànábì wa ní nínú àwọn orúkọ ọlọ́run ọba yìí ọ̀kan àwọn ọ̀kan tó wá ń bẹ́ ń bẹ́ orúkọ tó tóbi ni téèyàn báyìí bẹ ọlọ́run ọlọ́run gbàdúrà rẹ̀ tó báyìí béèrè nǹkan ọlọ́run ó ṣe fún un àwọn olùmọ̀ wa ní Hayyul Qayyum ni yẹ̀rí yá Hayyu yá Qayyum téèyàn báyìí bẹ ọlọ́run òun lórúkọ ọlọ́run tó tóbi jù wọ́n á mú ẹ̀rí wá ìpè torí pé òun ló jẹ́ pé wọ́n wà papọ̀ alhayu alqayyum láwọn àyè mẹ́ta nínú alukoran wọ́n wá fi àdìsí kan dé àdìsí yẹn isnaduhu hasan hasanahu alalbani aleyhi rahmatulah àdìsí abi umama tí anabi ní aleyhi salatu wa salam anabi ní orúkọ ọlọ́run ọba tó tóbi jù alladhi idha du'iya bihi ajab. wa sọ ìlà bí i rọpè ẹni tó ṣe pé àwọn ìlà sọ ìlà bí i àpọ àwọn ní tó ṣe pé orúkọ ọba ní bíyẹn bá ẹgbẹ́ ọlọ́run ọlọ́run ọba yóò gbàdúrà rẹ̀ ó bá ẹ béèrè nǹkan ọba ó sì ṣe nǹkan náà wa salam. wọn ni ń bẹ nínú ááyà mẹ́ta nínú Al-Qur'an wúláyà alákọ̀ọ́kọ́ fi Suratil Baqara ń bẹ nínú sóra mẹ́ta nínú Al-Qur'an oní sóra alákọ̀ọ́kọ́ fi Suratil Baqara sóra ẹlẹ́ẹ̀kejì fi Surati Al-Imran sóra ẹlẹ́ẹ̀kẹta fi Surati Taha òun náà ni àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta tá a pàkíyèsí sí i tó ṣe wípé alhayu alqayyumu bẹ́ẹ̀ nínú Baqara ayatul kursi yìí náà ni nínú Ali Imran níbẹ̀rẹ̀ nínú suratu Taha lọ́wọ́ gbẹ̀yìn àwọn tá a wá rí wípé ó wà nínú sura mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn olùmọ́ni òun náà ni alhayu alqayyum gbólóhùn alhayu alqayyum gbólóhùn tó tóbi ni o gbólóhùn tó tóbi ni torí pé alhayu àti alqayyum ó kó àwọn ìròyìn ọlọ́run ọba tó pé sínú ọba láàyè òun lọ́ba Allah ìtumọ̀ alhayu nìyẹn ẹ rí i wípé oríṣiríṣi nǹkan òun lọ́lọ́run ọba dá láláàyè ọmọ ènìyàn aláàyè ni àlìjànú aláàyè ni tẹ́ẹ̀ tí wọ́n bá ti kú àwọn màláìkà aláàyè ni wọ́n àwọn ẹranko tán bá ń tẹ̀mí alààyè ni wọ́n kọ́dà igi inú igbó tí ò bá ti kú òun náà ń tẹ̀mí alààyè ni pé ẹyẹ ẹyẹ yìí ẹ mẹ́jọ ó kú ẹ̀rí báwọn náà máa wí bẹ́ẹ̀ ààyè là ń pè tàwọn ẹ̀dá tàbá ti fẹ́ràn yan ọlọ́run á lọ bá alààyè ṣùgbọ́n mùsùlùmí gbọ́dọ̀ mọ àwọn ìpìlẹ̀ tó de àwọn nǹkan yìí laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir tàbá ni ọba alààyè lọ́lọ́run ìjáláyé ọba Allah kọjọ ìjáláyé ọmọ ẹ̀dá kọjọra wọn torí pé àlàyé ọba Allah òun náà ní àlàyé tí ò nípìlẹ̀ tó ṣe pé kí ni lam tusbaq hayatuhu lam tusbaq bi'adami àlàyé ọlọ́run kò síwájú pẹ̀lú àìsí àìsí ò sí fọba Allah tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà fún gbogbo ẹ̀dá pátápátá gbogbo ẹ̀dá pátápátá ìpìlẹ̀ wọn láìsí ìgbẹ̀yìn wọn láìsí ẹ̀rí àmọ́ àyàtò rọ̀bìnà subhana ìjánà yọ ọba allah kò síwájú pẹ̀lú àìsí ọba tí ń ti ń bẹ kí gbogbo bẹ́bẹ́ tó máa bẹ ni wàláyé lákòóhá azawaj títan ò sì ní bá bíbẹ ọlọ́run títan ò ní bá bíbẹ ọlọ́run òun ló fi jẹ́ pé hayatu rabbina laysat ka hayati ghairihi subhana kò jọ ìsẹ̀mí ọlọ́run ọba hayu ọlọ́run kò jọ hayatu ẹnì kankan kò jọ ìsẹ̀mí ẹ̀dá kan ọlọ́run bá ní ẹjọ́ yé yín laysa kamithlihi shay kò sí nǹkan kan tó jọba láà níbi nǹkan míì tọ́lọ́run ọba ṣe fún yín tó ṣe pé ń tà nǹkan yẹn òun náà là ń pe tí ọba Allah náà àdúgbò ni ọlọ́run ọba ti pe ra ẹ̀ jọra wọn ní pípé ni kò wọn ní pàápàá eléyìí òun nínú àwọn agbárin tó de àwọn nǹkan míì tó ṣe pé a fi ròyìn ọlọ́run a tún fi ròyìn ẹ̀dá náà gẹ́gẹ́ bí gbígbọ́rọ̀ ọba ní ọba tí ń gbọ́rọ̀ ọba ní ọba tí ń gbogbo nǹkan so a sì pe ọmọ ènìyàn náà ní sami'an basiran ọlọ́run ọba ní aláàtàrí sáni hinu min ad-dar lam yakun shay'an mazkura inna khalaqna inna khalaqnahu min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira wọ́n làwọn aláṣọmọ ènìyàn lẹ́ni tí ó máa gbọ́rọ̀ tí ó sì máa rí na ìpìlẹ̀ ọmọ ẹ̀dá àmànìyàn nìyẹn ọlọ́run ọba ló ṣe ní olùgbọ́rọ̀ ló ṣe ní olùrí na ṣùgbọ́n ìrìnà yàtọ̀ sí ìrìnà ìgbọ́rọ̀ sí yàtọ̀ sí gbọ́rọ̀ ẹ̀yìn ló fi jẹ́ pé ògbà tá a bá ti rúkọ ọlọ́run a ríròyìn ọlọ́run nínú àyà alukur'ani ni àbínú súnà nẹ́bì èèyàn gbọ́dọ̀ fi làákàyè yé máa gbọ́ yé pẹ̀lú bóun ṣe ń bẹ ọ gbọ́dọ̀ gbé kó pé bíbẹ ọlọ́run yàtọ̀ sí bíbẹ ẹlòmíì ìrìnà ọlọ́run yàtọ̀ sí bíbẹ ẹ̀dá ìgbọ́ràn ọlọ́run yàtọ̀ sí gbọ́ràn ẹ̀dá àti àwọn nǹkan míì nínú àwọn àròyìn tó ṣe pé bóyá èèyàn máa gbọ́ èèyàn máa gbọ́ yé pẹ̀lú táwa mọ̀ ó yẹ ká mọ̀ ìpele ìsàkàmísìlè yìí ṣe irun wọ́wọ́ sẹ́mi olùbàṣẹ kò jọra wọn ní pàápàá níbi tá a ti lọ èèyàn máa yá wa òun náà ni ìtumọ̀ ayatul kursi ìtàndára dún bẹ́ẹ̀ Allahu la ilaha illa huwa alhayyu ọba àlàyé nìyí alqayyum ọba tó dá dúró fúnra ẹ̀ tó tún mú àwọn nǹkan míì dúró àwa pàkíyèsí pé orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ọtí orúkọ mẹ́ta báyìí orúkọ méjì yòókù òun ní al-aliyyul azim tó parí àyà yìí àwọn orúkọ márààrún tí ń bẹ nínú àyà yìí ni àwọn ń dára dó nípa alhayyu alqayyum èyí pẹ̀lú gọ́ọ̀lọ́ bíbá yìí ni àdó lónìí a tún máa tẹ̀síwájú níbi ìkáradó alákọ̀ọ́kọ́ níbi níwọ̀nba àwọn ìtumọ̀ ayatul kursi aya tó tóbi èyí tó ṣe pé a tún máa pa àwọn àkíyèsí mi lábẹ́ aya yìí ọlọ́run wọ́n ṣàṣì wá lẹ́rú sí òdodo wọ́n ṣàfún alágbọ̀yé ẹ̀sìn ṣe wá lẹ́rú sí òdodo wọ́n fún alágbọ̀yé ẹ̀sìn méjèèjì yìí ó ní nǹkan ṣe bí ẹ bá lágbọ̀yé ẹ̀sìn tó bá lágbọ̀yé ẹ̀sìn tó bá fẹ́ lò ìwà dẹrú sí ọlọ́run ọba òdodo. اللهم إنا نسألك إيمانا ثابتا واهدنا واهدنا إلى صراط مستقيم وصل اللهم وبارك على خير خلق الله محمد بن عبد الله وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك